وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فولوبا أترى عليكم إكيولوبا أترى جنجة جنجتولوبا هو أسواج ودا النبي صلى الله عليه وسلم وعليكم السلام أتي أولا النبي صلى الله عليه وسلم أتي صحابة النبي صلى الله عليه وسلم أتي بو قولوا سياسي الله وبارك على النبي صلى الله عليه وسلم حتى تقوم الساعة تتدي يجب القيامة gẹ́gẹ́ bí ìbámu sí àlàyé sí àwọn ìrújú àti àwọn ìsọkúsọ Muhammad bin Ali Jabata eléyìí tí a máa ń ṣe ní ààyè tí a wà yìí ní gbogbo alẹ́ àfúlàtà wal ní gbogbo alẹ́ ọjọ́ àtàlátà àtàlárúbá ìtẹ̀síwájú lórí àlàyé náà òun náà ni a máa bá lọ lẹ́yìn tí a ti bá ọ̀rọ̀ ìdájọ́ ara jíjẹ dé ibì kan èyí tí a ṣàdéhùn wípé a tún bẹ̀rẹ̀ sí ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní ẹnu wọn bá ìgbà tí ọlọ́wọ́n bá àlékẹ́lá bá fún wa nígbà láàyè láti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ almujtahidi wa ma adrakum man almujtahidi ta ni wọ́n ń pè ní olùmọ̀ àgbà àfáàgbà tí ó lè fa ìdájọ́ yọ nínú kitab inú al-Qur'an ọlọ́wọ́ba àti sunna nabi sallallahu alayhi wa sallam láì gbára lé ẹnì kankan nínú àwọn tó ṣáájú ẹ̀ láì gbára lé ìdájọ́ ẹnì kankan àbí ìgbìyànjú ẹnì kankan àbí iṣẹ́ ẹnìkankan nínú àwọn tó ṣáájú nínú àwọn olùmọ̀ eléyìí náà ń pè ní al òun náà ni ẹni tí ó ṣe ìgbìyànjú láti fa ìdájọ́ yọ nínú tírà Ọlọ́run Ọba al àti nínú sunna nabi sallallahu alayhi wa sallam láì ka tírà ẹnìkankan láì gbára lé ẹnìkankan láì tẹ̀lé ẹnìkankan láì ṣe tẹ̀kìlídò ẹnìkankan láì tẹ̀lé ẹnìkankan lórí ìdájọ́ náà kọjá pé òun fúnra ẹ̀ ní ó wo Qur'an ní ó wo hadith anabi sallallahu alayhi wa sallam yóò dẹ̀ mú ìdájọ́ sharia jáde láti inú méjèèjì. ta ni wọ́n ń pè ní irúfẹ́ àwọn èèyàn báyìí al òun nìkan tí a fẹ́ gbé yẹ̀wò. Zalika, eléyìí báyìí rí bẹ́ẹ̀ in tó fà á ó ní wípé ọkùnrin onísọkúsọ yìí oníkatakata sọ nínú yìí Muhammad bin Ali Jabata ó pe aláṣẹ ó pe ní mujtahidi ó ní mujtahidi ní aláṣẹ eléyìí báyìí jáde nínú. No ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ní orí fóònù pípẹ́rẹ́ ẹni láàrin Muhammad bin Ali Jabata àti aláṣẹ lórí ọ̀rọ̀ ìdájọ́ ẹran jíjẹ àwọn méjèèjì pera wọn lórí fóònù láti ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ náà láti gbọ́ra wọn yé láti máa talẹni tí ó wà lórí òdodo àti tani ti ẹni tí ó wà lórí ìbàjẹ́ tani tó wà lórí irọ́ tani tó wà ní orí ìmọ̀nà àtẹni tó wà ní orí ìsìnà láàrin àwọn méjèèjì lórí fóònù. so níbi tí wọ́n ti wá pera wọn lórí fóònù yìí ibẹ̀ ni aláṣẹ ó ń fi rinlẹ̀ fún jàbàtà wípé ó yẹ kí jàbàtà lè fóun ní ṣọ́kùmù ó yẹ kó lè fóun ní ìdájọ́ lórí ọ̀rọ̀ yìí torí pé ẹnìkan láti nídájọ́ láàrin àwọn méjèèjì bóyá òun nídájọ́ ẹlẹ́ṣẹ̀ ni o àbí jàbàtà nídìí ìdájọ́ ẹlẹ́ṣẹ̀ nítorí pé àwọn méjèèjì a rí almuharrimu ATI، almuhallilu ara ẹni tí ń ṣe nǹkan léèwọ̀ fún èèyàn nínú àwọn méjèèjì a sì rẹ́ni tí ń ṣe nǹkan lẹ́tọ̀ọ́ naam nígbà tá a ti wá rí almuharrimu àti almuhillu nínú àwọn méjèèjì yìí tá a ti rẹ́ni tí ń ṣe nǹkan léèwọ̀ àtẹni tí ń ṣe nǹkan lẹ́tọ̀ọ́ náà méjèèjì yìí ní nǹkan yọkan ó súnmọ́ eléyìí tí ó clear ni pé ó yẹ náà méjèèjì gba ìdájọ́ so eléyìí lọ́fà ló fi jẹ́ pé aláṣẹ ní ìkànnà àwọn méjèèjì yẹ kó nídàájọ́ so jabata wa ní aláṣẹ o kò lè tí kò lè nídàájọ́ lórí ọ̀rọ̀ yẹn ìjẹ́ kí ló fà á ó ní nítorí wípé kéèyàn tó nídàájọ́ ọgbọ̀rọ̀ jẹ́ sí wípé wọ́n ṣàlàyé fẹ́ nìyẹn kò gbọ́ aláṣẹ wa ń dá lóhùn pé ẹ̀yìn tí wọ́n ṣàlàyé fún mi báyìí ní ò gbọ́

kó n fún rẹ̀ dẹ̀ wọnú alukur'an kó dẹ̀ wọnú sunna nabi sallallahu alayhi wa sallam láyé ní tíra kankan tó yẹ wò kó ka wọnú alukur'an fún rẹ̀ kó dẹ̀ fa ẹ̀rí yọ kó wọnú sunna nabi kó dẹ̀ fa ìdájọ́ yọ nínú ẹ̀. síra ni sèyí pé ẹni yẹn tó bá dépò ijtihad tó bá dépò ẹni tí ó lè so alájọ wa ń bi léèrè pé à ṣé èmi wá ti dépò ijtihad báyìí ṣé mujtahid lèmi ó ní ẹ bẹ́ẹ̀ ni ó ń gbìyànjú ó ń gbìyànjú ó ní sílẹ̀ báyìí ló fà ló fi jẹ́ sí pé téèyàn bá ti sọrú àwọn sọkúsọ báyìí àfi kí á tẹ̀yìn mọ́lẹ̀ sí wípé ǹjẹ́ aláṣẹ ǹjẹ́ mùtẹ́hìdì ni kò yẹ báyìí nìsín ǹjẹ́ jàbàtà fúnra ara rẹ̀ ǹjẹ́ mùtẹ́hìdì ni à ń bè lé aláṣẹ sílẹ̀ báyìí nìsín yìí sílẹ̀ báyìí ló fà ló fi jẹ́ sí pé torí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó wúwo lọ́dọ̀ àwọn olùmọ̀ni gbogbo èèyàn tó bá mọ tó bá ń rìn ní ojú ọ̀nà mà yóò mọ bí nǹkan yìí ṣe wúwo tó nǹkan tó sọ yẹn ṣé bá ní sèyí so ọ̀rọ̀ kan tó yẹ pé ó lágbára tó yẹ sí pé èèyàn ò lè dépò náà àfi kí àwọn ọmọ ìkàkó pé síyàn lára kò yé bá ní sèyí àfi kí àwọn májẹ̀mú kan kó pé sí yẹn lára tí àwọn májẹ̀mú yẹn bá ti pé sí yẹn lára ìgbà yẹn lè yóò tó máa pè yẹn látò máa pè yẹn ní mujtahid sòkè sọ̀rọ̀ tí ó fúyẹ́ lórí ẹnu àbí lórí òṣùwọ̀n lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn kàn ní pé yẹn ní mujtahid lẹ́ni tó yẹ kódà kò tí ì dépò talibul ilm kò tí ì dépò ẹni tó lè jòkó kẹ́kọ̀ọ́ níwájú àwọn àfà gbèlè pé yóò wá dépò al-alimul ẹni tó jẹ́ olùmọ̀ tí ó ń tẹ̀lé àwọn ẹni ìṣáájú tó ń tẹ̀lé àwọn almujtahidun gbèlè yóò wá dépò almujtahid gbèlè yóò débẹ̀ sórí àníṣeyìí sórí ilé báyìí nǹkan tó wúwo ni nǹkan tó wúwo ni náà ilé báyìí ló fà ló fi jẹ́ pé a fẹ́ gbé ọ̀rọ̀ náà yẹ̀ wò. Ah, hadith kan bẹ tí ó gbajúmọ̀ dáadáa òun náà ni hadithu pilẹ̀ tí ó gbé ọ̀rọ̀ àṣẹ ìgbèrú. nínú àlámọ̀rí ẹ̀sìn òun ló gbé wá hadithu yìí ó wà ní sahihu bukhari ó wà ní sahihu muslim bákan náà wà nínú àwọn tíra hadithu ọlọ́kanjọ̀kan bíi musannafi ibn abi shayba la. Ah, kò sínú musannaf kò sínú musannaf ibn abi shayba rahimahullahu ta'ala ah, ó wà nínú aljami as-saghir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra hadith tí hadith yìí wà hadith tó yẹ láàfin àdáadáa ni. now hadith náà òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam ní. إذا حكم الحاكم فاجتهد فأصاب فله أجران وإذا حكم اجتهد فأخطأ فله أجر واحد آه، رواية إليت موكاي إقباو إليت موكاي إقباواتي تي الإمام البخاري إقباواتي أتي الإمام المسلم الإمام المسلم ìyàtọ̀ díẹ̀ náà lọ́wọ́ ìyàbẹ̀ sí ẹ̀ ní ìbáṣà ọ̀gbìn jihad ipò àti ṣe ìgbìyànjú láti mú ìdájọ́ ṣẹ̀ríà jáde wọ́n lè ṣe jihad hadith yìí ni ẹ̀rí tá a gbára lé kí ni hadith náà ń sọ sallallahu alaihi wasallam jẹ́ pé ìṣàkàmọ́ ẹ̀ حتى المجد راد Geçilmez yala obaliye. Láti gbé òfin ọlọ́ọ̀bà jáde láti gbé ìdájọ́ tọ́lọ́ọ̀bà jáde. Àwọn àlẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ mi ládá méjì nígbà. Ládá méjèèjì. Òun náà ni ládá lọ́jọ́ wípé ṣègbìyànjú lórí ẹ̀sẹ̀ ọlọ́ọ̀ba yóò gba ládàá ẹ̀ ládàá ẹlẹ́ẹ̀kejì ni pé yóò gba ládàá wípé ó ṣe kòǹgẹ́ èròǹgbà ọlọ́ọ̀ba lórí ìdájọ́ náà ó mú ìdájọ́ ọlọ́ọ̀ba tọ́lọ́ọ̀ba nìkẹ́lá fẹ́ kí á mú jáde ó mú jáde lórí ọ̀rọ̀ náà wa in a. wà akhta'a wa idha awa wọ́n ní wa idha hakama fajtahada tó bá wá ṣèdájọ́ tó bá fẹ́ ṣèdájọ́ tó wá gbìyànjú fa akhta'a ó wá sí àṣìṣe kò ṣe kò ń gẹ́ òfin ọlọ́run ba lórí ìdájọ́ náà falahu ajrun wahid anábì sallallahu alaihi wasallam ní tó ń ti bẹ́ẹ̀ yóò tó ní ládàá ẹ̀yọ kan lóṣù yóò ní ládàá kó ṣègbìyànjú lórí ẹ̀sìn ọlọ́run ba ẹnu mọ́ ni pé kò ṣe kò ń gẹ́ ìdájọ́ ọlọ́wọ́ bá lórí nǹkan tí ó gbé jáde yẹn. hadith yìí ló jẹ́ kó wáyé pé àṣẹ àwọn almujtahidun àwọn tí wọ́n bá dépò àti máa fa ìdájọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá yọ tó bá fa ìdájọ́ yọ tó bá ṣe déédéé ládá méjì ni wọ́n ṣe jẹ́ ni náà ni wọ́n gbà lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó bá ṣe fa ìdájọ́ yọ tó bá ṣàṣìṣe wọn ní jìyà lọ́dọ̀ ọlọ́wọ́ bá wọn ní lẹ́sẹ̀ wọn ò ní ládá yọ kan. sòtá bá wà lọ́wọ́ àfọ àwa yìí توشى دليل الفالحين لترك رياض الصالحين عفوا محمد بن علي بن محمد بن علان بن إبراهيم البكري الصديقي الشافعي rahma allahu ta'ala nínú tíra wọn tán pè ní dalilu falihin litorki riyadu salihin ìgbà tí wọ́n ń sàlàyé hadithu yìí wọ́n ní hadithu wọ́n ní hadithu anabi sallallahu alaihi wasallam sọ yìí pé idha idha hakama alhakimu fajtahada ay wa huwa min ahli al-ijtihad tí èèyàn tí ẹni tí ó bá jẹ́ alhakim ẹni tá ni ó dépò àti ṣe ijtihad nípa àlámọ̀rí ẹ̀sìn tó bá gbèrò láti ṣe láti ṣe ìdájọ́ tó bá gbìyànjú wọ́n ní nǹkan tí wọ́n gbà lérò ni pé wàhúwà min ahli ijtihad tó bá jẹ́ pé irú ẹni báyìí tó bá yẹ pọ́ bá wà nínú àwọn tí wọ́n lè ṣe ìgbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn ni wọ́n wí. fíìmà yasughu al-ijtihad bákan náà tó tó wá ṣe ìgbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tó jẹ́ sí wípé ọ̀tọ̀ ká gbìyànjú lórí ẹ̀ ìtumọ̀ ni pé àwọn àlámọ̀rí ẹ̀sìn kan bẹ tó yẹ pé kò nídìí kó wulẹ̀ ṣe ìṣtìhádì lórí ẹ̀ àlámọ̀rí kan tó yẹ pé ó ti parí ó dẹ̀ clear. ẹgẹ́ bí ọ̀rọ̀ nípa áàkì wákàtí márùn-ún nísìn téèyàn tó máa ń ṣe ìṣtìhádì lórí ẹ̀ ọ̀rọ̀ nípa pé subhi ìrun a kì í fatiha sókè mbẹ a fi sórọ lé tí wọn tó máa ń ṣe ìjìhad lórí yẹn ẹ rí i pé àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó clear ni ma'lumun min ad-din bid-darura ṣé bá rí sí so ló jẹ́ pé wọ́n ní fima yasughu fihi al-ijtihad nínú àwọn alámọ̀rí tó bá yẹ kó bá ṣe tó bá yẹ kó bá jẹ́ ẹni tí ó lẹ́tọ̀ọ́ àti ṣe ìgbìyànjú ẹ́ ẹ huwa min ali ijtihad tó bá yẹ pé wọ́n wà nínú àwọn tó yẹ pé wọ́n lè ṣe ijtihad fíìmà yasuhu fi al ijtihad fihi nínú àwọn àlámẹ̀rí tó tọ́ka ṣe ijtihad lórí ẹ̀ súnmọ́ àsọ́ọ̀bà tó wá ṣe gbìyànjú lórí àlámẹ̀rí yìí tó sì jẹ́ pé tẹ́ni ó sì ó wà nínú àwọn tó lè ṣe ijtihad falahu ajran ìgbà yẹn ni ọmọ ní méjì ajrun li ijtihadihi yóò ní ládá kan yóò ṣe gbìyànjú ẹ̀ yóò ṣe gbìyànjú wà ajrun li isabatihi yóò sì mọ ní ládá yóò sì ní ládá rẹ̀ lẹ́ẹ̀kejì lórí pé kíni o lórí pé ó ṣe àdèdè òfin ọlọ́run ba ó ṣe kòǹgẹ́ òfin ọlọ́run ba. wa in hakama tó bá wá dájọ́ wàjúṣáhàdà tó gbìyànjú lórí tó bá tó dájọ́ tó bá sì gbìyànjú wàhúwà àhlùhù tó sì jẹ́ pẹ́rú ẹni báyìí náà inú àwọn tó yẹ kó gbìyànjú inú àwọn tó tọ́ láti gbìyànjú lórí àlámọ̀rí àmàlámọ̀rí ni fa akhta'a tó wá ṣe àṣìṣe lórí ìdájọ́ yìí falahu ajrun yóò máa ní kan li ijtihadihi wọ́n ní ládàá tí ó ní ní ládàá ìgbìyànjú rẹ̀ tó ṣe alladhi wa min ahlihi tó yẹ pé ó sì wà nínú àwọn tó tọ́ láti ṣe ijtihad wa in lam yusib fihi kódà kọ̀bá àmọ́ kọ̀bá àmọ́ ṣe kò ń gẹ òfin ọlọ́run ọba lórí ìgbìyànjú tó ṣe yìí amma man laysa ahlan lahu ibi tọ́rọ̀ wá wà lélẹ́yìí àmẹ́ni tí ó bá sí nínú àwọn tí wọ́n lè ṣe ìgbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn tó wá ń tọ́ ọbọ̀ àlámọ̀rí ẹ̀sìn tó lóun náà fẹ́ máa já tó lóun náà fẹ́ máa ṣe ìgbìyànjú láti fa ìdájọ́ ẹ̀sìn jáde ẹ fàyà sùmùbíhí àsọ́ọ̀bà àkọ́tọ̀à wọ́n ní irú ẹni báyìí yóò ní ẹ̀ṣẹ̀ kọ̀bá kọ̀rẹ́ẹ̀tì kọ̀bá rọ́ǹkì ẹ̀rọ kò mọ̀ fẹ́ kí a gbàgbọ́ yẹ bí dáadáa a jẹ́ pé ẹni tí ó mọ̀ ní ládá bóyá méjì ní bóyá ládá méjì ní òní ni àbí ládá ẹyọ kan ni lórí ọ̀rọ̀ ijtihad lórí ọ̀rọ̀ ìṣègbìyànjú láti mú ìdájọ́ ẹ̀sìn jáde òun náà ni ẹni tó bá jẹ́ pé kí ni o ẹni tó bá jẹ́ pé ó tọ́ ó wà nínú àwọn ahlul ijtihad ó wà nínú àwọn kí ni o ahlu al ijtihad ó wà nínú àwọn tí wọ́n lè ṣe ijtihad. irú ẹni báyìí àwọn májẹ̀mú tí a gbọ́dọ̀ rí lára al-mujtahid ó pé sí lára kana ahlan lil ijtihad ó jẹ́ ni tí ó tọ́ láti ṣe ijtihad tí ẹni bẹ́ẹ̀ bá ṣe òun ni ọmọ ńlá dá méjì tó bá yẹ kó bá correct tó bá wrong yọ ọmọ ńlá dá kan àmọ́ tó bá yẹ pé ẹni tó ṣe ijtihad lórí alámọ̀rí ẹ̀sìn kò sí nínú àwọn tó yẹ pé ó ní àwọn májẹ̀mú àbí àwọn ìròyìn ẹni tó lè ṣe ijtihad lára kódà tó bá correct yọ gbẹ̀sẹ̀ kódà kó ṣe kòǹgẹ́ òfin Ọba yóò ṣe gbẹ̀sẹ̀ o nítorí pé ọkọjá ayé rẹ̀ torí pé kí ni o ọkọjá ayé rẹ̀ kìí ṣe òun ni hadith yìí bá wí. bàbá àtúwá àgbákò rẹ̀ tó wá kágbákò nìyẹn ó fi àgbákò ó tó fi kágbákò fọ́ra nìyẹn nínú nínú àlàyé yìí a jẹ́ pé wọ́n fún ìtìhad tí wọ́n ní ẹ̀tọ́ láti ṣe ìtìhad àwọn kan bẹ tí wọ́n lẹ́tọ̀ọ́ báwo láti dá wọn mọ̀ òun gẹ́gẹ́ ni tàbẹ́ gbé yẹ̀wò. alẹ́bẹ̀ kìí ṣe gbogbo èèyàn ló lè jẹ́ mujtahid kìí ṣe gbogbo èèyàn ló lè máa tọwọ́ bọ àlámọ̀rí ẹ̀sìn láti fa ìdájọ́ jáde kò ní báyìí nísìn ajẹ́jọ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí àwọn èèyàn àwa èèyàn àpínsọ́nà méjì alákọ̀ọ́kọ́ àwọn ni almujtahidun ẹlẹ́ẹ̀kejì àwọn ni almuqallidun ìran alákọ̀ọ́kọ́ ni àwọn tó yẹ pé wọ́n lè fa ìdájọ́ ẹ̀sìn yọ nínú Qur'an àti hadith anabi láì gbára lé ẹnìkankan ṣáájú wọn láì tẹ̀lé ẹnìkankan láì mọ láì kùnla wípé Imam Malik sọ báyìí láì kùnla pé Imam Shafi'i sọ báyìí láì kùnla wípé Abu Hurairah sọ báyìí àbí lágbájá sọ báyìí àbí tàmẹ̀dú sọ báyìí. àwọn náà àwọn kéwú dákàn wọ́n débi wípé wọ́n kẹ́kọ̀ọ́ débi pé ojú wọn jì sínú ẹ̀kọ́ wọ́n lè fa ìdájọ́ yọ nínú tírà Ọlọ́run bá alukur'an wọ́n dẹ̀ lè fa ìdájọ́ yọ nínú sunna nabi sallallahu alayhi wa sallam. pé kìíní yìí o pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí haramu ni kìíní yìí pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí halali ni kìíní yìí pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí wájibu ni kìíní yìí pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí mandubu ni mustahab kìíní yìí pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadith báyìí makruhu ni kíní yìí pẹ̀lú àyà báyìí pẹ̀lú hadithu báyìí mubahu ni kò yẹ báyìí nísìnyí àwọn wọ̀nyẹn àwọn ni almujtahidun àwọn ẹlẹ́ẹ̀kejì ó ní almuqallidun àwọn tó yẹ sí pé àwọn máa katira ni pé a imam maliki sọ wípé wájibù ní nǹkan yìí àwọn náà àáfàá ni wọ́n wọ́n lè dá tiraka wọ́n dẹ̀ mọ ìdájọ́ táwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ almujtahidun tó fàyọ ẹwòrú àwọn e, imam maliki yẹn ẹwòrú imam abu hanifa ẹwòrú àwọn imam shafi imam ahmad wọn ní láti gbára lé ẹni kankan ká tó sọ wípé ẹwà ibnu taymiya ẹwà imam ibnu qayyim kò sí yẹ báyìí nísìnyí ẹ̀rí pé imam malik rahimahullahu ta'ala alimam abu hanifa wọ́n kàn sọ wípé a ah, ìdájọ́ kíní báyìí ò lè lè báyìí ẹni tó bá kó sí nǹkan báyìí ìdájọ́ rẹ̀ nù sẹ̀ríà rẹ̀ ìdájọ́ àlùwàlá lélẹ́yìí ìdájọ́ kíní lè báyìí ẹni tó bá ṣerú nǹkan báyìí nínú àlùwàlá kò yẹ báyìí nìsín láyé ṣe wípé wọ́n kà sọ pé ìkọ̀ọ̀lìhì ta'ala wà ní hadithi nàbí sallallahu alaihi wasallam wọ́n ní nítorí pé nítorí gbọ́n ó kàn mú ẹ̀rí wá wọ́n kàn fa ìdájọ́ yọ nínú àwọn ẹ̀rí yẹn kò sí báyìí nìsín ẹ wo ẹ wo ọ̀rọ̀ tí Imam Malik sọ lórí ẹni tí ọba ń bínú àwọn sọ̀hábà Imam Malik ní gbogbo ẹnikẹ́ni tí bá ń bínú àwọn sọ̀hábà tó kúrò alkufar ẹ wo ìdájọ́ tó ń fàyọ ẹ wo bí wọ́n ti lọ mú ṣókùmù nínú Qur'an kò sí ìyẹn báyìí nìsín láì ṣe pé wọ́n gbára lé ẹnì kankan ó wá di nǹkan tó yẹ sí pé lónìí táwọn èèyàn bá fẹ́ sọ wípé ah, àwọn ẹni tó bá kórè àwọn sọ̀hábà o kùfàrù ni wọ́n wọ́n wá rí fáàsì wípé kódà nínú dèlí ìtọ́jọ́ tó sọ fún wa pé kùfàrù ni wọ́n áyà báyìí ẹgẹ́ bí mọ́ mọ́lì kìnnìkìnnì bọ́n ṣe ṣàlàyé ẹ̀ ẹgẹ́ bí Imam Malik ìtànpẹ̀ ní ìjtihad nìyẹn ìtànpẹ̀ ní kíni o ìjtihad ó nìyẹn kèé ṣe gbogbo àwọn àfáà ní máa ń débẹ̀ kèé ṣe gbogbo àwọn àfáà ní máa ń débẹ̀ ẹ́ so àwọn wọ̀nyẹn ní al-mujtahidun sẹ́rí àwọn tí bá ń kó ti àwọn pé ah, imam malik sọ báyìí nínú tíra báyìí imam shafi sọ báyìí nínú tíra báyìí imam ahmed sọ báyìí nínú tíra báyìí nǹkan báyìí báyìí ni lágbájá sọ kíni kíni ìdájọ́ yìí báyìí báyìí ló ṣe rí ẹgẹ́ bí sheikh agbára yìí sọ nínú mọ̀kọ́lìdù nìyẹn ẹni tó ń pè ní mọ̀kọ́lìdù nìyẹn kò sí iye báyìí nísìn ọ̀nà méjèèjì táwọn èèyàn pín sí nìyẹn inshallah ta'ala àlàyé wà lórí nífọ̀síwẹ́ lórí eléyìí lábẹ́ hadithu إذا حكم الحاكم فاجتهد فأصاب فله أجران وإذا أكم فاجتهد فإذا أكم واجتهد وأصاء وأخطأ فله أجر واحد لا بحديث يعني. سولي باي مقنك يا قوتيرا دليل الفالحين لترك رياض الصالحين آه تيمو دي كوكوس كاساجوي بكنا أفاوا ابن المنذر رحمه الله تعالى باتاو انه سوى لوري حديثه هي. حديثه اذا حكم الحاكم فاجتهد ثم اصاب فله اجران واذا حكم فاجتهد ثم اصاب ثم اخطا فله اجر قال ابن المنذر افاو اكبا قل مي اكلوا المجتهدون ابن المنذر رحمه الله تعالى وصيبه وانما يكون الاجر للحاكم المخطئ آه وإنما يكون الأجر للحاكم المخطئ إذا كان عالما بالاجتهاد والسنن إذا كان عالما بالاجتهاد والسنن وني حديث تصفوا wípé tí olùgbìyànjú olùmọ̀lánlá nípa àlámọ̀rí ẹ̀sìn tó bá ṣe ìgbìyànjú lórí ìdájọ́ ẹ̀sìn ká tó wá mú ìdájọ́ jáde lórí ẹ̀ tó bá ṣe déédéé yọ gbalada méjì tó bá ṣàìṣe yọ gbalada kan wọ́n ní hadith yìí wọ́n ní nǹkan tó ń ṣàlàyé ni pé wọ́n ní wà innama yakunu al-ajru wọ́n ní ọ̀nà kan innama adatu hasrin wa qas irinṣẹ́ kan ní sọ tó bá ti lò nínú èdè nítorí wọ́n sí ni pé ẹnu ọ̀rọ̀ tẹ́fẹ́ ṣàlàyé òun nìkan náà lọ́mọ kọ̀kọ́já kọ̀kọ́já kọ̀kọ́já yẹ wọ́n ní wà innama yakunu al-ajru wọ́n ní ọ̀nà kan tí yẹn ti lè rí ládá lilhakimi fún ẹni tó bá mú ìdájọ́ wá lórí àlámọ̀rí ẹ̀sìn almukhti'i tó wá sí àṣìṣe lórí ẹ̀ òun ni pé idha aliman bil ijtihad ìgbà tí ó fi ìgbà tí ó mọ ní pé ọba jẹ́ olùmọ̀ nípa ijtihad idha aliman idha tó wà ń bẹ̀yẹ idha shartiya ni ìdá tó túbọ̀ sí pé májẹ̀mú ni wípé májẹ̀mú tí ó fi ní ládá onípẹ́kọ́ jẹ́ olùmọ̀ nípa ijtihad kọ́ jẹ́ olùmọ̀ nípa kíni o nípa ijtihad amma idha lam yakun alima bil ijtihad fasahada ya'sumu wọn sọ yóò síbẹ̀ ìwé mi wọ́n sọ tèmi fúnra mi nìyẹn o lórí àgbọ́yé eléyìí tá a ti kà sáájú pàtàkì ẹlẹ́mí lè máa rò pé ààrẹ ah, dọ́kà yóò sí mi nǹka yóò mọ́sọ́ tèmi nìyẹn <laughs> ẹ̀hẹ́ yóò sí mbẹ́ owó àtọ́wà ní èwo òrí mbẹ́ àmọ́ tó bá jẹ́ sí pé ọba tí ọba lọ sí ọba jẹ́ olùmọ̀ nípa ijtihad àwọn mẹ́jẹ̀mú tó yẹ kárí lára alimujtahidun àwọn alimujtahidun kò sí lára rẹ̀ Ọba lọ mú ọwá lọ tọwọ́ bọ̀ alámẹ̀rí ẹ̀sìn kóhun náà fẹ́ ara òun òun fẹ́ lọ wọnú òun fẹ́ máa wọnú àdìsù straight kó o máa fàdájọ́ yọ straight yóò ṣe ní burúkú straight yóò dẹ̀ sọ̀rọ̀ straight yìí táwọn wí fún jàbàtà nìyẹn tó <laughs> olóògbé ìdìbò yẹn rí bí kẹfẹ́ yìí náà oníbẹ̀ yẹn bá lọ́nu kùránì ó lágbọ́dọ̀ wọn tẹ̀lé kùránì straight oníbẹ̀ yẹn bá lọ́nu kùránì straight yọ sọ̀rọ̀ straight bẹ́ẹ̀ ni tọ́ ọba ti jẹ́ mu ìṣẹ́hìn wallahi tọ́ bá lọ́nu kùránì straight tọ́ ọlọ́mú ìdájọ́ straight ọlọ́nu hadithu straight ọlọ́mú ìdájọ́ straight ó sì rí burúkú straight ó sì sọ̀rọ̀ straight wallahi mo fọ́nà bàbúrà nítorí pé kìí ṣiṣẹ́ rẹ kìí ṣiṣẹ́ rẹ nìyẹn ẹ dákun eléyìí tí ó tí ó ti wọnú làákà ìwà ni pé a ní àwọn tí wọ́n ń tarú tatatayọ̀ tó ń ta ẹ̀fọ́ ta ewédú náà sáwọn náà wọ́n náà Kùránì sírètì ni wọ́n wọ́n wọ́n náà àdìsí sírètì wọ́n ní sẹ́díbùkún sírètì wọ́n ní wọ́n ní sọ̀fọ̀ sírètì àà nígbàdí èsì pọ́nfẹ́ nígbàdí èsì pọ́nfẹ́ kọ́ wà bá ṣe máa tẹ̀fọ́ mẹ́. <laughs> ustaz ní káwá lọ ra ilé ìtàn tú pẹ̀lú yorùbá tọ́wá ni ẹ kò sí problem tá lọ ra kò wọ́n lọ ra Kùránì ilé ìtàn bá tú séde yorùbá àtẹ̀dẹ̀ english wọ́n náà lè mọ fàdájọ́ fúnra rẹ̀ ah ó lè mọ fàdájọ́ rẹ̀ pẹ̀lú Kùránì english pẹ̀lú Kùránì yorùbá ó láwọn ọmọ musa láwọn ọmọ rẹ̀ rà o ó rà sọ ibù kọ́ nípa tí wọ́n dájọ́ ọmọ ìmọ̀ dájọ́ wàláì mo fọ́nà bàbúrà ó sì frustrate wàláì wàláì tàlẹ́ mo fọ́nà bàbúrà ẹ mọ nǹkan tẹ́ ń pè lálàmọ́rí ẹ̀sìn ni ha subhanallah wàlọ́hì wàlọ́hì sẹ́rí tè ẹni tí o bá ti dá nǹkan mọ̀ olórí bàbá láàrùn ni olórí àrùn ni o kò sí nǹkan tí èfi sèyàn ìlọ́fà ló fi jẹ́ pé jàbàtà ó tú àwọn ọmọ rẹ̀ lẹ̀ pé kó ń kálukú wọn ká máa tọ́ bọ̀ hadith bó ṣe wù wọ́n ká máa bàtà pé òun náà fún rẹ̀ ń tọ́ bọ̀ kò yẹ báyìí nísìnyí so kọ́nà bá ní kí n kó sànù wa náà bàtí àfọwọ́ ibn al-Munzir rahimahullahu ta'ala tó ń bá ọ̀rọ̀ lọ wọ́n ní idha kana alima bil ijtihad wa sunan tó bá yẹ pé ó bá nímọ̀ nípa ijtihad tó sì nípa nípa àwọn súnà nábì ni o amma wa amma man lam ya'lam dhalika wọ́n ní àmẹ́ni tí ọba mọ eléyìí báyìí fala yadkhul fi ma'na gbogbo ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ ẹni tó nímọ̀ nípa ìṣìhàd tí ò nímọ̀ nípa súnà nàbẹ́bí sallallahu alaihi wasallam wọn nírú ẹni báyìí ò sí kò kó sínú àdìsí pé yóò lè ládàá ẹyọ kan àbí yóò lè ládàá méjì. wọ́n ní ẹ̀rí lórí eléyìí báyìí òun náà ni àdìsí tí a fà wá al-A'mashi gbà wá látọ̀dọ̀ Sa'id ibn Ubayda látọ̀dọ̀ ibn Burayda an abihi qala qala Rasulullahi sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam sọ pé alqudatu thalathatun àwọn adájọ́ mẹ́ta ni wọ́n pín sí àwọn tó máa ṣèdájọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn mẹ́ta ni wọ́n pín sí. qadiyani àwọn méjì ẹsẹ̀ rí bú nu wọn wọ́n wọ́n ná qadiyani finnaw àwọn méjì inú wọn wọ́n ṣe ni wọ́n wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta wa qadin qadiyani finnaw wa qadin janna. ṣé ọkà péré ní wà lùjẹ́ náà náà mẹ́tẹ̀ẹ̀ta now wọ́n ní fàkọ́ọ̀bìn kọ́bọ̀ bí rírì hàpì fọwọ́ yá gbogbo gbogbo èèyàn tó bá ti ń sọ nípa àlámọ̀rí ẹ̀sìn àbí lórí àwọn èèyàn ó wá lọ dájọ́ tí èso òdodo tóun náà sì mọ̀ pé òdodo kọ́ lòun dá lọ́wọ́ náà ẹ́ fàdálì kàfin náà anábìrin náà ni yóò lọ o bó látàwọn adájọ́ àwùjọ tiwa yìí sí báyìí àwọn adájọ́ àwùjọ tiwa yìí wàlọ́hì wàlọ́hì wọ́n mọ̀ pé kìí ṣe òdodo làwọn ń dá wọ́n sì ń dá bẹ́ẹ̀ láti mú wá láti gbé owó wá kò sì lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa kò yẹ báyìí sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn adájọ́ tàwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọmọ náà ni wọn àyàfi tó bá túbá lọ́yà kù àyẹ́bẹ̀ẹ́kọ́ ni torí pé wọ́n máa ń dájọ́ bi ghayri al-haqqi wa hum ya'lamun wọ́n ń dájọ́ láì sọ òdodo náà fi ń dájọ́ àwọn náà sì mọ̀ pé àwọn náà àlẹ́ ẹ̀kọ́ ni. kódà wọ́n sọ fún wọn ni pé kò sí wàhálà láti lówó lọ́wọ́. alábìnrin ilé ìbá inú náà ni. wọ́n ní wọn kọ́ọ̀gbìn kọ́ọ̀gbọ̀n wọn wà láàyè àìsàn ẹlẹ́ẹ̀kejì tí ó tó ń lóṣù wọn náà òun ni tó dájọ́ láì nímọ̀. ìwọ́n tó bá ti lé ń dájọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn tó nímọ̀ kàwá ní mo ṣe ìṣìhádù ni ànábì ni ọgbà aládá ó ṣe rí bú wàláì wàláì ọgbà kan bo ó sínú wọn ti ẹ lélẹ́yìí ẹ̀rí ti ẹ lélẹ́yìí ibi tí inú pò tí wọ́n wà lélẹ́yìí gbogbo ẹni tó bá jẹ gbogbo ẹni tí bá ń dájọ́ tí ò wá nímọ̀ fa ahlaka huquqan ọwọ́ ńlá làtí ẹ̀tọ́ àwọn èèyàn ọ̀ ń pa ẹ̀tọ́ àwọn èèyàn rún. pẹ̀lú ìdájọ́ bú tó ń gbé káàkiri tó nímọ̀ nípa ìdájọ́ tó ń tọwọ́ bọ̀ anabi sallallahu alaihi wasallam ní fadhalika fi an-nar ìrẹ́lẹ̀ báyìí náà inú náà lọ wa qadin qada bil haqq yọkẹ́ rírẹ́ náà àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni adájọ́ kan tó tọ̀dọ̀ ẹ̀ ti ní ń da fadhalika fi al ìrẹ́lẹ̀ yìí báyìí wà Ibn al-Munzir sọ wípé innama yu'jaru ala ijtihadihi fi talabi as-sawab la ala al-khata sẹ́rí anabi ládá tánẹ́bí ládá ẹyọkan tánẹ́bí ni yọ gbà tó ìsàyèsé yẹ òun náà ni pé wọ́n san lẹ́sàn lórí ìgbìyànjú rẹ̀ fi tọ́lábì sọ̀wà wípé ń wá òdodo káàkiri òdodo lọ́fẹ́ ọkàn ṣe mistake ni ọkàn ṣàṣìṣe ni tẹ̀mí pọ́ màmá fẹ́ dájọ́ burúkú òdodo ní ń wá so eléyìí báyìí ló jẹ́ kọ́ ní láàrín àlùkọ́tọ̀ kìí ṣe pé lórí àyíṣe tó ṣe ẹnu wọn sẹlẹ̀ sẹlẹ̀ lórí o ṣé bá ní sí yìí wọ́n ní wa mimma yu'ayyidu hadha wa mimma yu'ayyidu hadha qawluhu ta'ala wa mimma yu'ayyidu hadha qawluhu ta'ala wọ́n ní nínú àwọn nǹkan tí ó jẹ́rìí gbé eléyìí táàbì mọ̀ yí pé ẹni tó dájọ́ tó yẹ pé ó wá sí àṣìṣe ó dẹ̀ ní àwọn ìròyìn ẹni tí ó lè ṣe jihad lára ọwọ́ àṣàṣìṣe yóò gbà ládẹ yọkan nítorí pé òdodo ní ń wá wọ́n nínú àwọn nǹkan tó sẹ̀rí gbé òun náà ni gbólóhùn ọlọ́wọ́ ọba tó wà nínú suratul anbiya gbólóhùn ọlọ́wọ́ báyìí òun náà ni ọ̀rọ̀ nípa anabi dawud àti suleiman ọmọ rẹ̀ ọlọ́wọ́ ọba àlekẹ́lẹ́ sọ pé wà dawud wa suleiman idh yahkuman fil harfi idh nafashat fihi ghanamul qawmi wa kunna li hukmihim shahidin ọlọ́ba nílẹ̀ anabi sallallahu alaihi wasallam ṣe anabi anabi dawud àti suleiman nígbà tí àwọn méjì kan tí wọ́n kó ẹjọ́ wá bá wọn tí wọ́n ń jà sákẹ́jọ́ wá bá wọn olóko àti adaranjẹ alágùntàn àwọn méjì wá kẹ́jọ́ bá anabi dawud àti anabi suleiman anabi dawud ni baba anabi suleiman lọ́mọ àbẹ́ẹ̀kọ́ ni nípa oko oloko ti ẹni ti ń sin àgùntàn ṣe kíni ti ẹni tí tí àgùntàn ẹni tí ń sàgùntàn lọ jẹ báwo ló yẹ ni wípé ẹni ti ń sin àgùntàn lóru àgùntàn rẹ̀ wá jáde àwọn àgùntàn rẹ̀ jáde lọ kó sínú oko oloko jẹ oko oloko kò yẹ báyìí lásìkò tó yẹ kó ti mú àwọn àgùntàn yìí dé lásìkò tó yẹ kí àwọn ti wà ní ibi tí ó ti fìjánu sí wọn kò wá fìjánu sí wọn àwọn àgùntàn yìí jáde kúrò níbi tí wọ́n wà lóru wọ́n bọ́ sóko olóko wọ́n jẹko nítorí pé ìdájọ́ sẹ̀ríà tó wà mí báyìí tí ẹran tó bá jẹ oní nǹkan sẹ̀ríà wo àwọn ọmọ ìkàkọ̀ọ̀kan pé kó tó di pé wọ́n dájọ́ láàrin méjèèjì torí pé bẹ́ẹ̀ bá jẹ nǹkan oníkan tó bá ba nǹkan oníkan jẹ́ eléyìí táwọn máa ń ṣe ní nàìjíríà àtàwọn àlú tí wọ́n bá ti lò fi ṣẹ̀ríà yìí wàláhì ọ̀ràn ni. tẹ́rọ kan jẹ dúkìá onídùkìá tó hálà sí àwọn nǹkan oníkan ẹ mọ̀ pé àwọn ẹran máa ń jẹ nǹkan tiwa ṣeré ń bí báyìí ni kò rí bẹ́ẹ̀ nu o. <laughs> ìkan láti ni tó lẹ́ran yẹn yóò sú ọjà ọjà tán tàbí kọ́lẹ́bẹ́ kò wọ́n ò gbé tó bá yẹ pé o gbé sàrànwọ́ tó ẹran ẹran yìí lọ́nà sàrànwọ́ rẹ̀ olùkọ́ ẹlẹ́ran dáràn o àmọ́ tó bá yẹ kó bá gbé sẹ́nu ẹran tí ẹran fi jẹ́ ìwọ náà gbé nǹkan lẹ̀lẹ̀ ta tọ ọ́nìmọ̀tá lọ mú sẹ́yìn inú bẹ́ẹ̀rẹ̀ báyìí jẹ́ ọ̀sára rèdè nìyẹn o oúnjẹ rẹ̀ lọ́jẹ́ àmọ́ èèyàn gbé nǹkan síbi tó ga ẹran wọn nàgànàgànàgà débi tóbi débẹ̀ olówó ẹran dáràn. kò yẹ báyìí nìsín àbí ó jẹ́ lóru bí lọ́sàn-án gbogbo àwọn nǹkan ìláwù àtàwọn mẹ́jẹ̀mú mi kéṣì yẹn la fẹ́ ṣàlàyé ọ̀la pé ayé yìí ní ṣe pẹ̀lú ẹni káre bá mọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí sọ̀rọ̀ tó pé ẹnì kan kìlọ̀ tayọ àlàsí dúkìá dúkìá àbọ̀kẹ́lọ́ nǹkan jẹ́ ọ̀sán padà. now nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ni pé àgùntàn ẹni tó lágùntàn àwọn àgbà àfa aláwùjọ láti bá wá ní nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú òfin ọlọ́wọ́ bá. now ìgbà tí wọ́n dájọ́ kí lànàbì dàúd sọ bàbá ànàbì dàúd sọ pé nínú ulul azmi lọ́wọ́ kí ló sọ. ó ní sọ ní bàlóko nígbà tí mo yẹ ìgbà tó dédé nǹkan tí àgùntàn jẹnu oko rẹ ìdájọ́ mi rèé àgùntàn alẹ́ àgùntàn tó wá jókòó rẹ gbàá. àgùntàn ti di tiẹ̀ nìyẹn sórí ìwọ́tọ̀ làgùntàn ìtàn làgùntàn rẹ ti dára àgùntàn rẹ ṣe déédéé tí ọjẹ nínú oko olóko so a fi àgùntàn yìí dí déédéé tọ́jẹ ìdájọ́ anabi suleiman nù anabi dawudi a ìgbà tó ìmọ̀ dájọ́ anabi a lọ bàbá wa <laughs> ìdájọ́ yìí bá nǹkan lórí bó ti rí ni pé ọmọ nu o tẹlifíṣàn pé ni ya bàjẹ́ eme sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tàbí ọ̀nà irú àbàjẹ́ wo nìyẹn ọmọ sọ pé ọ̀nà àgbàlagbà ọ̀rùn <laughs> kò sí nǹkan láwọn èbí ṣe gí máa ń ká ìnílẹ̀ yìí wàláì àìmọ̀tán náà dẹ̀ ni eré fọn kọ́ ọmọ ni o <laughs> fọn bá to fa fọn wàláì àwọn méjì ọjọ́ máa fọn <laughs> wọ́n tó fún sáré wọ́n tó da. Ah, nǹkan tó ṣe ni pé kò tó bá wọn. tó o tó lóko kí ló jẹ ọ ṣàlàyé ìwọ tó o làgùntàn ó ti jẹ̀bi náà nítorí pé lóòrù làgùntàn lọ jẹ oko lóko láti tó ní ọ jẹ̀bi tó nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìwọ lóko mú àgùntàn yìí sọ́dọ̀ gbogbo àwọn àǹfààní yẹn máa ń ṣe lára àgùntàn gẹ́gẹ́ bí irun rẹ̀ gẹ́gẹ́ bí wàrà rẹ̀ máa fún títí títí fún nǹkan rẹ tó jẹ lóko tó bá ti wá lè ṣe déédéé rẹ wàá dá àgùntàn padà fún ẹni tó lágùntàn wàláhì ìdájọ́ ànábì Suleiman lọ́ba ṣẹ̀rí àmú. ọlọ́wọ́n bá lékelé wá sọ yí pé papa hamnaha Suleiman nígbà tí ìdájọ́ yìí wá ẹni tá a fún lágbọ̀ọ́yé rẹ̀ ní Suleiman. tí ọlọ́run ṣe ń bì ọlọ́wọ́n bá yin ànábì Suleiman aleyhi salatu salam lórí ìdájọ́ tó mú wá. àmọ́ ọlọ́wọ́n bá lékelé ò bú ànábì ibi táwọn àbá fẹ́ fàdájọ́ rẹ̀ nìyẹn pé anabi suleiman kánà musiba ọjẹ́ ni tí ó ṣe dé ìjọba yóò ní ládá méjì anabi dawud òun náà ṣe ìṣìhad òun ṣe mistake yóò ní ládá ẹyọ kan wọ́n nítorí wípé mùtẹ́hìdù ni anabi dawud nítorí ẹ̀ lọ́wọ́ bá alekele òfin bu lórí ìdájọ́ tó ń wá bó jẹ́ kó rọ́ǹkì ọlọ́wọ́ alekele òbu abẹ́ẹ̀kọ́ ni ọlọ́wọ́ bá ní fafahamnaha suleiman wa àtẹ̀yìnà àtẹ̀yìnà hukman wa ilman ọlọ́ni àwọn méjèèjì la fún ní afún ní afún àwọn méjèèjì ní ọgbọ́n afún wọn nídàájọ́ àdẹ̀fún wọn ẹgbẹ́ wọn bá àlékẹ́ láyìn àwọn méjèèjì sọ́nà àlékẹ́ láyìn kó yẹ pé ànábì Suleiman la fún ní àgbọ́yé ọ̀rọ̀ náà òun ló ṣe kéne òun lọ lórí ìdájọ́ yẹn ẹ warna ma'a Dawud al-jibala yusabbihna wat-tayr wa kunna fa'ilin ọlọ́run bá ní adẹ̀ sẹ́rọ̀ fún anabi suleiman àwọn òkè ṣé bá ní so ká máa ṣe àfọ̀mọ́ àtàwọn ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí anabi suleiman ń gbóhùn wọn ṣé bá ní sìn naam ala hal nǹkan tá a yẹ fàyọ́ ń bì ní pé alimami ibn al-munzir rahmatulahu ta'ala wọ́n pa ọ́n dá wa padà sínú àyà yìí pé tá a bá wo àgbọ́yé àyà yìí ó ń jí kó yẹ pàwọn méjèèjì ìdájọ́ ẹnìkan correct ẹnìkan wrong ọlọ́run ọba àlékẹ́lá ò bu ẹ̀kan náà méjèèjì nítorí pé ẹni tó rọǹgì yẹ ó dépò kíni o ó dépò ijtihad so yóò ní ládàá ẹyọ kan oní àlàní bíi wa Dawud aleyhi salatu wa salam now ẹ máa jẹ́ ká máa wá gbá ọ̀rọ̀ àfọwọ́ Ibn al-Munzir lọ wọ́n ní àyà yìí qala al-Hasan afáfáàlù al-Basri wọ́n ní àlá Suleiman ọlọ́wọ́ bá àlejò ẹ láti kíni o ó ó ó yin ànábì Suleiman lórí ìdájọ́ tó mú wáyìí. Walam, wàlám yẹ dùnmà dawud ọlọ́run ọba ọ̀sẹ̀ kí ni kò sì bú ànábì dawud lórí abẹ́ẹ̀kọ́ ni kò bú ànábì dawud lórí àṣìṣe tóun náà ṣe eléba ló túmọ̀ sí pé a jẹ́ pé ẹni tó bá ṣe ìṣìhà tó tó ipò mùsítẹ́hìd irú ẹni báyìí kọ́ à ní bu kò ní lẹ́sẹ̀ yóò máa ní yóò máa ní ládẹ́yọ kan ni. so eléyìí báyìí òun ni nǹkan tí afáwa Ibn al-Mundhir sọ pé ẹni tí yóò ṣe ìṣìhàd lórí àlámọ̀rí ẹ̀sìn tí ó ní ládá tí a ní bú kódà tó bá ṣàṣìṣe òun lẹ́nu tó bá yẹ kó bá dé kéde o ó dépò ìṣìhàd gbogbo eléyìí tí mo mú wáyé mo kọ́kọ́ ń fi yẹn mo ń fi ń jẹ́ kó wáyé pé àti kéèyàn tó ṣe kéèyàn tó ṣe ìṣìhàd ká tó lè pèèyàn lẹ́ni tí yóò ṣe ìṣìhàd tí yóò ní ládá ó gbọ́dọ̀ dé ipò ẹni tí ó ń pè ní mùsùlùmí tòtá bá ti wáyé tábìlì kó gbọ́dọ̀ dépò yẹn a jẹ́ pé a gbọ́dọ̀ mọ ipò wo lè yóò dé tábìpẹ̀ ní mùsùlùmí dàbí ibi tí ibi tí ibi tí tá à ń lọ gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n tá a bá gba ọ̀nà bíbá yìí pé èèyàn gbọ́dọ̀ ní àhlíyà ó gbọ́dọ̀ ní ìdépò ìkápá kó lè ṣe ìṣìhàd kó lè ṣe ìṣìhàd lórí àlámọ̀rí ẹ̀sìn àní mọ̀ yìí pé àwọn kan wọ́n dépò rẹ̀ àwọn kan ò dépò rẹ̀ tòtá bá ti mọ̀ wáwọn kan dépò rẹ̀ àwọn kan ò dépò rẹ̀ ìgbà yẹn lámọ̀ wá pé ókè kí làwọn nǹkan tí àwọn èèyàn yìí àwọn èèyàn kí làwọn nǹkan tá gbọ́dọ̀ possess táàbì sọ pé wọ́n dépò ìṣìhàd kí làwọn nǹkan tí ò ní sí lára yàn táàbì disqualify rẹ̀ pé kò gbọ́dọ̀ sí ìṣìhàd lórí àlámọ̀rí ẹ̀sìn gbogbo àwọn nǹkan ìlàwà gbéyẹ̀wò ǹjẹ́ aláṣẹ dépò ìjẹ́jà bàtà dépò ọmọ kéwú bẹ̀lẹ̀ yóò dépò alimul muqallidu bẹ̀lẹ̀ yóò dépò al-mujtahid kátó bá aṣọ aláṣẹ kò yẹ báyìí nísìnyí ilé ìbáyìí ọ̀ràn ńláńlá gbà ni wàlọ́ọ̀ ọjọ́ ti lọ ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ àfáàwà yìí dé níparí. àkàlọ́wọ́ fẹ́yìbù alqadir fẹ́yìbù alqadir wọ́n fi ṣe ṣẹ́rìhù jamiu sọ̀fìr ni wọ́n fi ṣe ṣẹ́rìhù jamiu sọ̀fìr kò báyìí nísìn ó ní ntí afẹ́ kà báyìí. náà nínú tíra fẹ́yìbù alqadir tí mo sọ yìí wọ́n ní alhadithu idha hakama alhakim fashtahada yaani wọ́n ní nǹkan tágbà lórí pé idha arada idha arada alhukma fashtahada fahakama fahuwa min babi ah, fahuwa min babi alqalb. ṣùgbọ́n tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ gbà tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ ibi táwọn fẹ́ kà ní pé wọ́n ní qala Iyad Iyad sọ wípé wal ijtihad nǹkan tá pè ní ijtihad òun náà ni bazlu wus'i fi talabil haqqi was sawabi fi nazilati òun náà ni ká ná ìgbìyànjú wa bazlu wus'i kì í ná ìgbìyànjú ìná wàhálà fi talabil haqqi níbi wípé à ń wá òdodo was sawab à ń wá nǹkan tí ó ṣe kò ń gẹ́ ìdájọ́ tọ́lọ́wọ́ ba fi nazila nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. àbáwá ibn al-hajib gbàtà wọn fẹ́ tún nǹkan tán pè ní al-ijtihad al-ijtihad wọ́n ní istifragul wus'i li tahsil zon bi hukmin shar'i òun náà ní kéèyàn ná ìgbìyànjú rẹ̀ láti lè rí ìdájọ́ sẹ̀ríà kan mú jáde fa àfọ́ọ̀bà téèyàn bá wá lè ṣe kòǹgẹ́ ìdájọ́ tọ́lọ́ọ̀ba ayé tọ́ọ̀bà kọ̀ọ̀mà inda Allah wọ́n ní tó ṣe déédéé ìdájọ́ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ba falahu ajran yóò ní ládá méjì ajrun li wa ajrun li isabatihi yóò ní ládá pé gbìyànjú nípa ẹ̀sìn ọlọ́ọ̀ba yóò dẹ̀ ní ládá pé ó sì kún gẹ́ ntí ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀ba fa in qila nítorí àsìkò ẹ jẹ́ kí n máa ka àwọn ibi tí ó ní àròyé púpọ̀ yìí tó ní àwọn àlàyé púpọ̀ yìí nítorí wa ẹ jẹ́ kí ibi tí ó ní ṣe pẹ̀lú fẹ́ lò lálẹ́ inshallah ta'ala gbogbo eléyìí náà ni màá padà máa kà ní àlàyé tí ń bọ̀ wá síwájú inshallah. àfọwọ́n wa jókòó yá pé wọ́n ní wọ̀nyẹn tọ́bi kù hadha al-qawl wọ́n ní hadith anabi wípé yóò ní ládàá méjì yóò ní ládàá yọkẹ́ yìí wọ́n ní ẹni tó ń dalé lórí wọ̀nyẹn tọ́bi kù hadha al-qawl ala man lahu ahliyatul ijtihad òun náà ni ẹni tí hadith ń dalé lórí òun náà lẹ́ntọ́ yẹ pé ó ní ẹ̀tọ́ pé kó ṣe ìgbìyànjú nípa àlámọ̀rí ẹ̀sìn ó ní àhlíyà ó ní ìkápá bẹ́ẹ̀ ó dẹ̀ tọ́ fún un ní lábẹ́ ṣẹ̀ríyà láti ṣe ìdájọ́ láti ṣe gbìyànjú nínú ìdájọ́ ẹ̀sìn ni o wọ́n lẹ́ni wọ́n nírú àwọn báyìí làdíṣe ń bá wí minal ulama àwọn eléyìí báyìí nínú àwọn àfà kama huwa wadihun fi sharhi al-manawi li hadha al-hadith wala yu'lamu lahu wọ́n ní gẹ́gẹ́ bí ó ṣe clear gẹ́gẹ́ bó ṣe hàn nínú àlàyé al nígbà tí wọ́n ń sàlàyé hadith yìí wọ́n ní wàlá yóò ìlẹ̀mú lẹ́hu mùkọ́lìfùn wọ́n ní àdẹ̀rẹ́ nìkan kan tó takò wípé ẹni tá hadith yìí ń bá wí òun náà ni ẹni tó jẹ́ sí wípé ó ní àhlíyà ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà láti ṣe ìtìhàd now nítorí àsìkò wa tó ti lọ eléyìí tá a padà mọ́ wá ṣàlàyé lọ́sẹ̀ tí ń bọ̀ fún wa òun ni àwọn òkúta ní àhìlíyà yìí sẹ́gbọ́n wọn ní ẹni tó bá lẹ́tọ̀ọ́ làdí tí ń bá wí ẹni tó bá lẹ́tọ̀ọ́ ẹni tó bá lẹ́tọ̀ọ́ ẹni tí ó bá wá lẹ́tọ̀ọ́ láti ṣe láti ṣe láti ṣe ìṣèhà nípa àlámọ̀rí ẹ̀sìn tó bá lọ tọwọ́ bọ̀ yóò ṣe kíni o yóò wọná yóò ṣàgbákò yóò wọná àbẹ́ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ ti mú dẹ̀lílù wá fún un. so inshallah ọ̀sẹ̀ tí ń bọ̀ níta wá fẹ́ gbé ibi tíṣẹ́ wà gan nìyẹn pé ta wá ní àwọn tí wọ́n ní àhìlíyà bàbá ní àwọn yastik ẹ̀ táàfi wọn ẹni tí ó jẹ́ sí pé qualify ẹni tó qualify láti ṣe ìṣèhàn nínú àlámọ̀rí ẹ̀sìn ẹni tí ò qualify ṣé báyìí sí inshallah ta'ala àwọn ilé ìlànà gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tí ń bọ̀ gbogbo ilé báyìí à ń sàlàyé ẹ̀ fún wa láti gbàgbọ́ yẹ̀ ṣe wa káwọn bá máa kọjá ìyá ara ṣé báyìí ní sìyí so káwọn bá máa kẹ́yẹ ara wa káwọn bá máa ní dàríà dàríà ẹnu kò yẹ báyìí ní sìyí because èèyàn gbọ́dọ̀ máa sún ẹnu rẹ̀ kó omi sọkúsọ ni o kàn gbọ́dọ̀ máa rọ́nu mouth ṣé bá ní sìn lórí àlámọ̀rí ẹ̀sìn o gbọ́dọ̀ máa dira rẹ gbogbo àwọn nǹkan because ìbá ẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ lélẹ̀ báyìí ṣé bá ní sìn ìdá ẹ̀sìn ọlọ́wọ́ bá rú lélẹ̀ báyìí so ìsìlálàsẹ́ mọ̀ ìrẹ́lígẹ́ẹ̀tì mọ̀ ìlálàsẹ́ àwọn olùmọ̀ ìyẹ̀yẹ́ àwọn olùmọ̀ ìyẹ̀yẹ́ mọ̀ lélẹ̀ báyìí ṣíjà bàtà ṣe wallahi ó ń yẹ̀yẹ́ mọ̀ ó sì ń yẹ̀yẹ́ àwọn olùmọ̀ pé báyìí ní so abẹ́ náà wà so. tọ́ba di ọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn a máa sọ àwọn òrújú tó lè mú wa ó lè ní gbogbo àwọn májẹ̀mú yẹn kílẹ̀ rí ẹ̀. wà á jẹ ìfọ́n lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú gọ́lọ́ọ̀ba kò yẹ báyìí sọkọ́ lọ́ba àlekẹ́lá kí ó sànù ẹnìkọ̀ọ̀kan wa gọ́lọ́ọ̀ba